we are we are live at uh, Baba Buruburu house nípa orí ọ̀fẹ́ Kristi we give all glory to God pé Adébíláyà Tàlàfíà àná ni wọ́n reach out sí wa nípa bàbá bí mo dẹ̀ ṣe gbọ́ wọ́n ní bàbá ti jẹ́ kan lára àwọn eh, ẹ máa sọ ọ jẹ́ kan lára àwọn gbòógì please ẹ máa ń sọ. olórí olórin tí ó ti tó ti milẹ̀ dáadáa nínú olùjọ mímọ́ hmm. ìjọ Celestial ti àgbáyé Celestial Church of Christ so mi ì sí ń bí láti sọ nípa bóyá any church we are here for help fún ìrànlọ́wọ́ fún bàbá torí mo ṣe rí wọn lánàá ohun àkọ́kọ́ tó kọ́kọ́ bà mí nú jẹ́ ni pé wọn kú yẹn dà wọ́n sọ fún mi nípa mọ́mì wọn ìyẹn tó jẹ́ ìyàwó bàbá wọ́n ní last year ni màmá kú ṣé this year ni this year ni wọ́n kú mo dẹ̀ ṣe gbọ́ wọ́n sọ pé illness bàbá náà ló fa òun ló fa bí màmá ṣe jáde láyé mo dẹ̀ ṣe gbọ́ wọ́n sọ pé last year ni wọ́n gé ẹsẹ̀ bàbá yìí ẹ jọ̀ọ́ ṣé mo lè rẹ́nìkan tó lè sọ̀rọ̀ dáadáa báwo ló ṣe jẹ́ tí wọ́n fi gé ẹsẹ̀ bàbá tí màá fẹ́ béèrè nǹkan tó dé ni pé nígbà tẹ́sán yẹn bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n lẹ́nu hmm. so wa try àwọn hospital wa ti bí báyìí. ìgbà tí ẹsẹ̀ ń yọ wọ́n lẹ́nu. bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ń yọ wọ́n lẹ́nu gan-an so wa dey try àwọn hospital wa bí báyìí ọ lọ sí lasuth hmm. wọ́n ní wọn rí kankan ọ padà so wọ́n dé àwọn hospital àwọn míì private míì tó wà lẹ́yìn ìtòsí hmm. so wọn ọ̀rẹ́ anything ṣe sí so dáadé dẹ́ kúkú jókòó sílé so ẹsẹ̀ kejì ẹ̀yìnbó wa ní egbò hmm. gbàtó ní egbò ló wà bẹ̀rẹ̀ ìyẹsẹ̀ ilé bẹ́ẹ̀ ni ètòge yìí ètòge wa ní egbò ìka ẹ̀ ní egbò so àwọn amọ̀ wọn kan tó wá dé tẹ́ pé ọ̀hún kan akọ̀wé pé dájú wọn lè dìde mọ́. ìgbà tó ṣẹ̀yẹ̀ wá lọ hospital wọ́n wá ní tẹ́ máa ṣe ni pé. ìgbà tó ìyẹn ni mo wá rọ̀ṣù wọn lọ sí Kútọ́nù. Kútọ́nù kí ni wọ́n á ní kẹ́ ṣe wọ́n náà máa gé ẹsẹ̀ wọn wọ́n wá gé ẹsẹ̀ wọn gbà yẹn bàbá yẹn pẹ̀lẹ́ ẹran bàbá ẹran sà ẹran sà wọ́n ní bàbá ti kó àwọn orin kan àwọn orin wọ́n sẹ̀ndà àwọn orin bíi méjì mẹ́ta kan sí mi bẹ́ẹ̀ kí á tiẹ̀ tó wọnú ohunkóhun lọ mo fẹ́ ìkan tí ó jẹ́ pé àwọn èèyàn mọ̀ dáadáa náà àwọn orin yẹn mo fẹ́ kí gbogbo wa gbóhùn sókè ká dẹ̀ kọ ẹyọ kan yẹn nínú àwọn orin gbogbo ẹyin tí ọ̀pọ̀lọpọ̀ ẹyin tí ẹ̀dá bàbá mọ̀ bàbá rè bàbá bòròbòrò kí lórúkọ ọmọ gẹ́gẹ́gẹ́ náà. Steve Pelemọ bro bro. Prophet Steve Pelemọ bro bro bàbá wà ń bí báyìí live and direct gbàtà adélẹ̀kọ̀ èmi àti èmi àti ìránṣẹ́ ọlọ́run tí wàá lè kún bí prophet eh, eh, prophet ọládélé sọ́ni eh, mọ́ prophet ọládélé ògúndípẹ̀ so tí a mọ̀ sí genesis global mo bá wọn níbí àti kíra ó máa jẹ́ first time tèmi àti wọn máa pàdé in fact he is such an humble prophet of God mo kí wọn lẹ́ẹ̀kan sí wọn ṣe é wọn ẹ̀ṣẹ̀ lọ́sìn náà ni kò sí division kò sí ìkankan pé bóyá àwọn kan no kì í ṣe láti gba glory téèyàn bá nílò ìrànlọ́wọ́ ẹja dìde kára ẹniyẹn lọ́wọ́ o tí ènìyàn bá no matter kò sírú ẹntẹ́ni ẹ bá lè dé kò sírú nǹkan tó bá tẹ́nì kan bá ti bíbélì pé pé ẹ máa fi tẹ́nì kejì yín ṣáájú kò sọ̀rọ̀ nípa pé bóyá ẹnìkan jẹ́ báyìí bóyá ẹnìkan jẹ́ báyìí bóyá ẹnìkan jẹ́ no no no ẹ máa fi tẹ́nì kejì yín ṣáájú ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kó ṣáájú gbogbo so bàbá ìzí ẹ̀ kí ni wọ́n ní wọ́n fẹ́ ṣe fún bàbá kí ni wọ́n fẹ́ ṣe fún wọn mà tá a bá fẹ́ gbọ́ mà kí ni wọ́n fẹ́ ṣe fún wọn. Um, operation bíi operation bí oríṣi mẹ́ta. operation bí oríṣi mẹ́ta ló fẹ́ ṣe fún wọn. méjì la sọ fáwọn èèyàn. méjì la sọ fáwọn èèyàn ó yá mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn fẹ́ gbọ́ gbé sójú bàbá. ìkẹta ọlọ́run kọ́ ṣe ẹsẹ̀ fún wọn prostate. ok wọ́n fẹ́ ṣe ẹsẹ̀ síbi ẹsẹ̀ yìí. bẹ́ẹ̀ni tó bá tó gé ẹsẹ̀ yìí jáde wà depressed. ìgbà tó gé ẹsẹ̀ yìí bàbá wà depressed. bẹ́ẹ̀ni torí he is an active man is an active man. okay so wọ́n fẹ́ bá wọn ṣẹ̀ṣẹ̀ míì dẹ̀ méjì yòókù ńkọ́. ìkejì àti tọ́tọ́ ti gé ẹsẹ̀ yẹn wọn dìde wọn ò rìn. ọjọ́ tí wọ́n ti gé ẹsẹ̀ yẹn wọn dìde wọn rìn. egungun ẹ̀yìn wọn ọ̀nà degenerated pọ́n náà ti ṣe surgery fún un egungun ẹ̀yìn wọn wà degenerated ok agbọn lọ sí gbóbi wọn máa ṣe surgery fún wọn wọn máa ṣe surgery tó kọ́ tó wọn lè jókòó pẹ́ báyìí wà wọn lè jókòó pẹ́ wọn lè jókòó pẹ́ báyìí ok nọ́mbà ẹlẹ́kẹta ń kọ́. so ìkẹta ní àgbẹ̀ ìgbà tí wọ́n ṣe ẹsẹ̀ fún wọn wọ́n wà wọ́n lo kátàtà for eight months sí seven lọ́ fi lo kátàtà. ìgbà tí wọ́n ṣe ẹsẹ̀ fún wọn bẹ́ẹ̀ni wọ́n lo kátàtà yẹn fún eight seven months. wọ́n lo kátàtà fún oṣù mélòó. oṣù méje sí mẹ́jọ oṣù méje sí mẹ́jọ. tó bá tó bá máa yọ hàn wá lè dá tọ̀ fún ara wọn. Hmm. so àwọn dókítà wa gbìyànjú lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi wọ́n ṣe wá rí oògùn kan tí wọ́n lè lò fún wọn so oògùn yẹn oògùn yẹn kẹ̀dẹ̀rẹ̀ àjọta tí ń lò wọ́n wá àti àgbẹ̀tà bá lè ṣe operation fún wọn pé operation yẹn torógùn yẹn wọ́n hmm. pé tá bá ń ka máa continue ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn hmm. pé tá bá lè try ká ṣe operation yẹn fún wọn àwọn oògùn tá à ń lò fún wọn owó wọn pọ̀ á lè tún reduce owó wọn. Hmm. so níbí báyìí wọ́n lọ ṣe operation yẹn ní one point two níbí báyìí àwọn specialist tó wà Nigeria. náà wọ́n ṣe ní one point two ìyẹn ni wọ́n fi jẹ́ pé operation gbogbo nǹkan bíi mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n fẹ́ ṣe kí lè lè fún wa ní approximate pé wọ́n tiẹ̀ nílò báyìí kí ni bàbá nílò báyìí pẹ̀lú bá a ṣe wáyìí. nítorí one a tún rí pé ara wọn nídìí kó jókòó kó dá jókòó torí ibi tí wọ́n kọ́ gbé wọn lọ àwọn oògùn tí wọ́n ń lò fún wọn ó fẹ́ kó bá ọlọ́run ló yọ ó kó bá kídìnì wọn. ó fẹ́ kó bá kídìnì wọn. bẹ́ẹ̀ ni hmm. sà hmm. ó kó bá kídìnì wọn. ẹ kí wàá nánà máa nílò ní nọ́ọ̀sì ọ̀. ní lọ́bí sọ fún wa pé tó lè gbọ́n ok wọ́n ní ká gbọ́n sí India. wọ́n á lè ṣe gbogbo kan tó fẹ́ ṣe fún wọn. so lovers all over the world ohun tí wọ́n conclude sí lọ́dọ̀ bàbá ọmọ wọn ló ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ní wọ́n fẹ́ gbọ́n lọ sí India fún proper eh, check up olúwa tí ó dá bàbá sí tó pe bàbá yìí tó fún wọn lẹ́bùn yóò dá sí ọ̀rọ̀ wọn yóò dá sí ọ̀rọ̀ wọn ẹ jẹ́ fún mi orin ara orin tí bàbá ti kọ mo fẹ́ jẹ́ ká kọ èèyàn kan bẹ̀ tó tí àwọn èèyàn mọ̀ dáadáa èmi náà máa mọ̀ ẹ bá kọ ọ̀pọ̀ sí. ìwọ ni àpáta mi ẹ̀rù kan kí ó bá mi nígbà tí èmi bá ké pè ọ́ yé o dá mi lóhùn olúwa mi má ṣe kọ mí sílẹ̀ má ṣe jẹ́ kọ́ta yọ mí nígbà tí mọ́lẹ̀ bá tọ́ sọ́kàn mi. Mm ayọ̀ mi ò ti pọ̀ tó. ẹ fún ẹ lórin mi mo fẹ́ kẹ́mi náà kàn bẹ́ẹ̀ mi mọ́ ẹ dáadáa. bàbá mi ti sọ̀rọ̀ mi dayọ̀. ẹ fún mi ní mi ẹ fún mi ní mi. ọba ẹ ọjọ́. agbára náà sí ọjọ́. lásọjọ́ mi mọ́ kalẹ̀. ìràwọ̀ méje lónìí lókè ọ̀run àwọn ẹyẹ wọn ké lúni. àwọn ẹyẹ wọn ké lúni. àwọn ẹyẹ wọn ké lúni. lúni oore ọ̀fẹ́. ìràwọ̀ méje lónìí òkè ọ̀run. àwọn ẹyẹ wọn ké lúni. Jésù Olúwa wa. Baba we love you so much everyone all over the world. Ngbà tí wọ́n send video, yìí sí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ eh, tí wọ́n tún jẹ́ celestial káàkiri àgbáyé àtàwọn tí ò jẹ́ bẹ́ẹ̀ tán wà lábẹ́ rẹ̀ fẹ́ Kristi gbogbo wọn náà sọ pé dádì ibí ẹ̀jẹ̀ á lọ o ibí ẹ̀jẹ̀ á lọ o mi ò dá wá bí mo ṣe dá wá yìí it is not by my own decision it is by God's eh, decision and by God's people decision àwọn èèyàn náà parawọ̀ pé dáàdi ó yá ẹ jẹ́ á lọ sí èkó bàbá yìí ìyà ò gbọ́dọ̀ máa jẹ wọ́n báyìí mo dẹ̀ gbàgbọ́ pé ńgbà tí wọ́n gbé bàbá jáde mo gbàgbọ́ pé donation àti jáde ṣé bẹ́ẹ̀ ni donation díẹ̀ díẹ̀ ti jáde àwọn àwọn olóòjọ́ mímọ́ try gan pásítọ̀ ọmọ bíi náà try fún wa ok àwọn mọ́mì wa eh, princess eh, àwọn àgbààgbà nínú wọn try gbogbo ẹ̀yin tí ẹ ti dìde gbẹ̀yìn bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin mọ̀mọ́ wa tí ẹ ti dìde fún bàbá yálà ẹ wà náà jọ sẹ̀lẹ̀ àbí ẹ wà ní orílẹ̀-èdè ayé ẹ ní fi rú eléyìí gbà ẹ̀yin náà máa rí àánú gbà torí pé ẹ ṣàánú bàbá yìí olúwa ó ṣàánú àwa náà àwa náà máa rí ìrànlọ́wọ́ ọlọ́run in the name of Jesus ẹ àwa náà wàá ṣe àfikún díẹ̀ ni ọlọ́run á dẹ̀ jẹ́ kí ohun gbogbo kí ó já sí àṣepé this is not to take glory bíbélì wípé ògo mi ẹnikẹ́ni ò lè bá mi pín gbogbo ògo ìtí ọlọ́run ni tó bá ṣeé ṣe àjọyìn ọlọ́run ni wọ́n dẹ̀ gbà pé yóò ṣeé ṣe it is not for any man it is not for anybody to receive the glory kì í ṣe pé ká ní àwa la ṣe o no no no no no no ọlọ́run má dá mi ní ẹ̀dá tí o mọ̀ sọ pé ẹ èmi ni ta ni ká fògo fún irú irú ẹni tó bá ní ká fògo fún òun yóò kú lójijì ni so this is not to take any glory pé ẹ àbí láti dàwúrí kankan ògo ni fọlọ́n ọ̀sán ni ìyá lájẹ́ pè mí kí n wo fídíò bẹ́ẹ̀ kí n wo bẹ́ẹ̀ ògo ni fọlọ́n lókè ọ̀run mo dẹ̀ gbọ́ pálẹ̀ àwọn ẹ̀yàn tẹ́jọ́ mọ́ náà wà nù ẹ̀wà náà foundation Ìyálájé torí Ìyálájé ló jẹ́ kí n mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ Ìyálájé ẹ̀ máa rí àánú gbà so baba is here this afternoon Agbala Gabriel Global Foundation ló wà ń bí ló kalẹ̀ báyìí nípa nípa orí ọ̀fẹ́ Jésù Olúwa mo dẹ̀ mọ̀ pé bàbá ó rí àánú gbà mo pé bàbá ó máa rí àánú gbà ní àná ká tó máa bọ̀ báwọn èèyàn ṣe ń dádì ṣé ẹ ti ń lọ ẹnìkan sẹ́yìn twenty thousand ẹni ẹni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 sórí ètò lẹ́wà ókè mà. ìkan lára àwọn ọkọ aya máa ń pè nígbà bẹ́ẹ̀ wọn kọjá tó bá jọmọ wọn Esther ló ń sọ̀rọ̀ yẹn àjọjọ ṣe fún ní kékeré lábẹ́ dájú ló ń kó yes ma yes ma. orí wọn kan wà tó ti sọ gbogbo ìrírí ayé yìí ó sọ wọn ó pé mo wọ ayé títí. yes ma mọ́mi wa pápá àpamà orí ẹ dá ṣètò pápá àpamà Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Màámi ọjọ́ ti ń lọ pápápá. Màá màá. Ah, mọ́mí wa ooo. Mọ́mí wa ẹ̀yin ni kọ́kọ́ lè wà lórí ètò. Èrò ti ń pè wọlé zero seven zero five four nine zero zero seven five one it is not to take glory ìwọ̀nba ìrànlọ́wọ́ tó lọ́nba ti ọwọ́ ìwà ṣe ọlọ́run yóò ṣe mo gbọ́ ọlọ́run gbọ́ sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà zero seven zero five four nine zero zero seven five one twenty thousand kan ti wọlé o ó yá twenty thousand kan ti wọlé o ẹ má bá wa ṣí i sórí ètò lẹ́wà sà ẹ jẹ́ ká rí network o ó yá ẹ máa pè wọlé ẹ bá mi wòye èèyàn tí ó ń wò lọ́wọ́ lẹ́pa ní ṣe seven point what seven point six k ló wà ń bí báyìí seven point six ló ń wo bàbá lọ́wọ́ to the glory of God ó túmọ̀ sí pé àwọn èèyàn mọ bàbá wọ́n mọ̀ wọ́n wọ́n dẹ̀ fẹ́ ṣèrànlọ́wọ́ ẹ máa wo comment ẹ máa gbé kọ yẹn zero seven zero five four nine zero zero seven five one not to take glory kí ẹnikẹ́ni kó má ṣe ṣògo lórí ara rẹ̀. Mm pé ọlá òun náà erùpẹ̀ ní gbogbo wa àwọn padà di erùpẹ̀ ìwọ̀nba ìrànlọ́wọ́ tọ́lọ̀ máa fún wa láti ṣe kí a ṣe bàbá ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ àgbà àgbà yìí máa dalẹ̀ twenty kan tó ti wọlé o twenty márùn ló ti ọkọ̀ wọlé lánàá ná kéwìn tó wá bí èèyàn márùn ti send twenty thousand méjì dẹ̀ ti wá wọlé sí ń ṣe ó jẹ́ lò ó ó jẹ́ one hundred and forty thousand naira lórúkọ foundation tiwa náà Àgbàlá Gabriel foundation Baba, a máa fún bàbá ní two hundred thousand naira ó yá bá mi ṣe pọ̀ bá mi ṣe pọ̀ ẹ ẹ mú nílò ọmọ wọn kan tí a máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn a ṣiṣẹ́ sí àwọn èèyàn lọ́wọ́ ẹ kàn máa bá wọn dúpẹ́ pé wọ́n ṣe é o ó yá àwọn tó mọ náà ti dáwọ́ yẹn ẹ ẹ a máa dúpẹ́ ẹ máa dúpẹ́. ṣé gan olúwa máa bùkún yín ojú òtí òkè òkè òkè lọ́wọ́ yóò máa lọ sí. olúwa máa ń fọ̀fọ̀ olúwa máa bùkún fún yín lórúkọ jésù kristi ẹ baba. Baba is crying. ẹ ṣe gbé ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀. jẹun jẹun jẹun jẹun. bàbá ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gbé ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀. sórí ètò lẹ́wà twenty thousand naira three hundred and sixty thousand three hundred and sixty thousand naira bàbá ìpẹ̀lẹ́ sorry daddy yes mọ́mì sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà Ma, ten thousand naira. three hundred and seventy thousand naira. yes sir. ẹ jáwọ́ tí ọlọ́run bẹ́ẹ̀ ṣe fún bàbá nírọ̀lẹ́ yìí sórí ètò lẹ́wà mà. bẹ́ẹ̀ni sórí ètò lẹ́wà mà. Ati Shimon mommy. God bless you. Hello, Hello ma. twenty thousand naira. twenty thousand naira. ẹ eh, mi ò gbọ́ o. three hundred and ninety thousand. three hundred and ninety thousand naira. sórí ètò lẹ́wà ẹ yes ma. yes ma. thank you. ẹ ṣe ma ní sọ fún àwọn tó kù pé kọ́ jọ àwọn tó ní ìdìrànlọ́wọ́ gangan gangan nìyí o kọ́yé dáwọ́ fún àwọn alápá má ṣiṣẹ́ tó ń jùdí lórí tiktok o ẹjọ́ ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹran bàbá lọ́wọ́ o ẹjọ́ ẹ ó dàbọ̀. yes ma thank you ma ohun tí mọ́mì yẹn ń sọ ni pé àwọn bàbá tó tún nílò ìrànlọ́wọ́ rèé o hello mọ́mì wa ó jẹ́ ó. three hundred and ninety thousand. five thousand. three hundred and ninety five thousand. sórí ètò lẹ́wà twenty thousand naira. four hundred and fifteen thousand sir. four hundred and fifteen thousand sir. mi ò gbọ́. four hundred and fifteen thousand. four hundred and fifteen thousand. ẹ má bá mi wo kọ́mẹ̀ntì yẹn o bàbá rèé bàbá kí lórúkọ wọn gẹ́gẹ́gẹ́gẹ́. stephen pelemọ abiodun. bàbá steve pelemọ abiodun. màá kílẹ̀ sọ́mà kí lẹ sọ mọ́ mi. hello ma kí lẹ sọ ma. mi gbọ́n tí wọ́n sọ. àwọn èèyàn ń pè wọlé gan-an ó yá ó yá ẹ máa wo kọ́mẹ́ntì ó jẹ́ lò ó. four hundred and fifteen thousand. naira ẹ ṣe o not to take any glory jésù ló ní gbogbo ògo ẹ lọ́ọ̀sà sórí ètò lẹ́wàsà. Hello. Yes, sir. Yes, sir. fifty thousand naira. four hundred and God bless you, Daddy. We love bless, you. Thank you very much. God bless you. Ojelo. Four hundred sixty-five thousand. naira. Very good. Hello, Sorry to lewa. Sorry to lewa. Um, yes sir yes ma'am. ten thousand. four hundred and seventy-five thousand. à ń ma twenty thousand naira. four hundred and ninety-five thousand. ẹ eh? four hundred and ninety-five thousand. God bless you mami we love you. ah inú mi dùn pé bàbá ń rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́run. sórí ètò lẹ́wà. Yes, ma. Ma? God bless you, ma. Ten thousand naira. Twenty thousand. Five hundred and five thousand. Eh? Five hundred and twenty-five thousand. Ten thousand. Five hundred and twenty-five thousand. Sórí ètò lẹ́wà. Ten thousand naira. Sórí ètò lẹ́wà. Five thousand. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Sórí sórí ètò lẹ́wà. ten thousand naira. God bless you mami. ẹ ṣe mà. five hundred and fifty five thousand. ẹ bá wa lò kíní yẹn ten thousand naira. five hundred and sixty five thousand sir. ó yá bàbá bàbá nílò ìrànlọ́wọ́ bàbá nílò ìrànlọ́wọ́ ten thousand naira five hundred and seventy five thousand sir. ṣe gbé tiktok fifty thousand naira. Six hundred and twenty-five thousand. Eh? Six hundred and twenty-five thousand. Six hundred and twenty-five thousand. Yes, sir. Sorry to Six hundred and what? Twenty-five thousand. Sórí ètò lẹ́wà sá. Sórí ètò lẹ́wà sá sórí ètò lẹ́wà sà à ń gbọ́ yín dádì o sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà. sà. fifty thousand naira ẹ ṣe. fifteen ẹ̀yin máa send fifty son yẹn á send fifteen. ó jẹ́ oh, thank you daddy we love you ẹ ṣe dadi ẹ ṣe sa sí fifteen mọ yes sir very good very good ọpẹ́ ni kẹ máa dó hello. sórí ètò lẹ́wà sá. ten ten thousand. seven hundred and three thousand. seven hundred and three thousand. unity o ẹ ṣé thank you so much sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà à ń gbọ́ yín yes ma pápápá ma. thank you for supporting baba àwa náà máa rí àánú ọlọ́ngbà ẹ mà ṣe o ó jèlò náà seven hundred and thirteen thousand seven hundred and what thirteen thousand sir seven hundred and thirteen thousand ten thousand seven hundred and twenty-three thousand ẹ má bá mi wo kọ́mẹ̀ntì yẹn o. God bless you. ten thousand naira. seven hundred and thirty-three thousand sir. ó yá ó yá ó yá máa dé kọ yẹn. ẹ ṣé púpọ̀ o ẹ ṣé gan-an ẹ ṣé fún ìnáwó sí olúwa máa gbọ́ yín sókè o ojú ò ní tí. five thousand naira. seven hundred and thirty-eight thousand. hello ma ẹ ṣé ma ẹ̀yin lẹ́pẹ́ lẹ́ẹ̀kan god bless you. ẹ ṣé púpọ̀ ma. ten thousand naira. seven hundred and forty-eight thousand. twenty-five thousand naira seven hundred and seventy three thousand. ẹ ṣé o gbogbo èyí tí ẹ sọ bọ́ ti bàbá ẹ má dàkẹ́ ọpẹ́ ni kẹ́ máa dùn. ẹ ṣé púpọ̀ máa ṣe o bàbá ò lè sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ please. ẹ ṣé fún ànáwọ́ sí yín ọlọ́run máa gbọ́ yín sókè ojú òní tẹ̀ náà God bless you so much. Yes, Amen. Amen ten thousand naira. seven hundred and eighty-three thousand sir. mi ò gbọ́ yín o. seven hundred and eighty-three thousand. seven eighty-three thousand. fifteen thousand. Eh? fifteen thousand. fifteen thousand. seven hundred and ninety-eight thousand. yes sir. ẹ ṣé ẹ ṣé púpọ̀. yes sir. yes sir. yes sir. yes sir. yes sir daddy we love you. ẹ ṣé púpọ̀ sir ẹ ṣé gan sir. thank you sir olúwa máa gbọ́wọ́ yín sókè o. yes sir ó jẹ́ lò. seven hundred and ninety eight thousand sir. five thousand. eight hundred and three thousand. Eh? eight hundred and three thousand. eight hundred and three thousand sir. twenty thousand naira. eight hundred and twenty-three thousand sir. Hmm? eight hundred and twenty-three thousand. eight hundred and twenty-three thousand. yes sir. hello sir. sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà. bẹ́ẹ̀ni sir. mo send ten thousand ten thousand naira. eight hundred and thirty-three thousand. Eh? eight hundred and thirty-three thousand. ah yes daddy ẹ ṣe ẹ ṣe mọ́mí. ẹ ṣe gan mọ́mí ẹ ṣe gan ojú ni ti yín mà. yes ma. twenty-five thousand. twenty-five thousand. eight hundred and fifty-eight thousand sir. sórí ètò lẹ́wà ma yes ma olúwa ń ṣiṣẹ́ ma àmín jésù. ẹ ṣe púpọ̀ máa ṣe gan ma ẹ kú èlò láwọn send èlò lẹ́lẹ́ send ma èlò twenty thousand yes ma oya twenty. eight hundred and seventy-eight thousand. fifty thousand kan ti wọlé o nine hundred and twenty-eight thousand. ẹ ṣe púpọ̀ ma ẹ ṣe gan ma. nine hundred and twenty-eight thousand. twenty-five thousand naira ó yá o. nine hundred and fifty three thousand. nine hundred and fifty three thousand. hello ma Sure to lewa. Sure to lewa. five thousand naira god bless you mami. nine hundred and fifty eight thousand. ten thousand kan ti wọlé ń o. nine hundred and sixty eight thousand. ó jẹ́ lò ó. nine hundred and sixty eight. nine sixty eight. sórí ètò lẹ́wà. five thousand naira. ẹ ṣe. sórí ètò lẹ́wà. yes ma'am. Yes, ṣe ma mọ́mí ẹ sọ ká lè ṣí mọ́ mọ́mí ẹ jọ ẹ sọ ká lè ṣí mọ́ mà ẹ jọ ẹ sọ ká lè ṣí mọ́ mà twenty thousand naira. God bless you. Naira ninety-three thousand. Naira ninety-three thousand. God bless you, mami. Yes ma. Yes ma. Mami láwọn tó nílò ìrànlọ́wọ́ rí o. Ẹ lóṣù rẹ̀ lẹ́wà èló ma, mà ma. nine hundred and ninety five thousand. twenty thousand naira. ẹ ṣe púpọ̀ mà ẹ ṣe gan. one million fifteen thousand sir. one million fifteen thousand. God bless you. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe púpọ̀ ẹ kó ànáwó ó ti jẹ́ one million fifteen thousand. one million fifteen thousand. lẹ́nu sin sin sin sin. àmọ́ tí ló ten minutes ń bì í ògo ni fún Jésù ọlọ́run tó pe bàbá ọlọ́run tó pe bàbá wa SBJ ọ̀ṣọ́fà síbẹ̀ ni SBJ mm. bàbá wa SBJ ọ̀ṣọ́fà e, e, e, ara ló kú ẹ̀mí ò kú hmm. twenty thousand naira. one point twenty-five thousand sir. Eh? one point twenty-five thousand. ìjọ mímọ́ tọ̀nà ẹ̀ sókè. ìrànwọ́ yọ ìjọ mímọ́ tọ̀nà ògo rẹ̀. okay one point eighty-five thousand. twenty thousand. one point eighty-five thousand ten thousand. five thousand. one point one million. one point one million ó ti wọlé nísinsìnyí one point one million adúpẹ́ lọ́wọ́ kristian máa pàtó fún jésù. o ṣé o jésù o ṣé o o ṣé o. ìjọ mímọ́ tanná ògo rẹ̀. ìràwọ̀ yọ lókè. ẹ wo bó ṣe làdùtò sórí ètò lẹ́wà. yes ma. hello. yes. ṣé ṣé fún bàbá ṣé fún bàbá. ok owó jẹ sunday god bless you mọ́mí ẹ ṣé mọ́mí ẹ ṣé mọ́mí god bless you ẹ rí ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ ọlọ́run ojú òní tì yín jésù olúwa wa á sọ̀ lẹ́yìn ètò mà we love you. Yeah sórí ètò lẹ́wà. hello hello sórí ètò lẹ́wà àkọyẹ ń ríra wọn ni sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà ó jèlò. one point one million sir. à ń gbọ́ isa o twenty thousand naira. one point one twenty sir. ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan-an ẹ kó ànáwó sí i olúwa máa bùkún yín o. ara àwọn bàbá wa níjọ ṣẹlẹ̀ ló ń pẹ́ lóòsà. Hallelujah, sir. Yes, sir. Yes, sir. Wọ́n ní kọ́ repeat account number yẹn sórí screen. God bless you, daddy. We love you. Wọ́n làwọn máa send twenty thousand naira. One point one forty. God bless you, sir. Ojú ò ní tí yẹn o ó ti wà pin ten thousand naira. one point one fifty thousand. ẹ ẹ ṣe gan ẹ ṣe gan ẹ kó sí. one point kíni. one fifty thousand. God bless you. one point one fifty thousand. yes sir ten thousand. one point one sixty thousand. ẹ. one point one sixty. ẹ bá ń wo kọ́mẹ́ǹtì o. five thousand naira. one point one sixty five thousand sir twenty thousand naira. one point one eight five thousand sir. Eh? one point one eight five thousand. one point one eighty five thousand. eighty five thousand naira. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ànáwó sí yín olúwa máa bùkún yín ojú tì yín. orí ètò rẹwà ìjọ mímọ́ tanná ògo rẹ̀. ìràwọ̀ yọ lókè ẹ wá wo bó ti ládùn tó. ẹ wá wo bó ten thousand naira. one point one ninety five thousand. ẹ. one point one ninety five thousand. five thousand naira. one point two million sir. one point two million. yes sir. ten thousand. one point two ten sir. Eh? one point two ẹ ṣé gan ẹ ṣé gan. ten thousand. one point two twenty sir. thank you so very much. sórí ètò lẹ́wà mọ́mì. sórí ẹ ṣé gan ma fifteen thousand. ẹ ṣé gan ma one point two thirty five thousand ẹ ṣé mọ́mí wa. ẹ ṣé gan ma ẹ ṣé gan ma. one point two thirty five thousand sir. thank you very much èrí mo yá <laughs> no no no ọlọkọ ọjọ́ agbára mm. náà ti ọ. mo ń bọ̀ sórí ètò lẹ́wà àwa ọdún mẹ́wàá mo mọ̀ fi lu gángan sẹ̀lẹ̀ mo play fojú <laughs> kí lẹ̀ ń sọ yìí gbogbo ìkórè àti praise night adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ti dìtàn hello sórí ètò lẹ́wà yes ma ten thousand naira one point two forty five one point two forty five. ẹ̀kọ́ ànáwó sí yín máa ṣe lọ. tá a bá ti gbé gángan kọ́pa ní aago mẹ́wàá alẹ́ friday ó di six ká tó yọ. hello friday praise ninety seven. hello ma sórí ètò lẹ́wà. orí ètò lẹ́wà à ń gbọ́ yín. five thousand naira. one point ten thousand naira. one God bless you mommy. ẹ ṣe púpọ̀ máa ṣe gan ma olúwa máa gbé ọwọ́ ìṣèlú. sórí ètò lẹ́wà. forty thousand naira. ẹ one point three million. yes ma sórí ètò lẹ́wà. one point three million. à ń gbọ́ yín ten thousand naira. one ẹ ṣe gan ma ọ ètò lẹ́wà sórí ètò lẹ́wà ten thousand. one point three twenty sir. sórí ètò lẹ́wà. orí ètò kan sà ẹjọ ẹnìkan wà lọ́dọ̀ yín bẹ̀yẹn. wọ́n sí lórí ètò àárín ètò náà wà ìta ètò làwọn wà ní sórí ètò lẹ́wà. ten thousand naira. one point three thousand one point three thirty one point three thirty ẹ ṣe ojú ní ti yín o abudu ní ti omi òkun o olúwa máa bùkún zero seven zero five four nine zero zero seven five one sórí ètò lẹ́wà sáà five thousand naira. one point three thirty five thousand sir. Eh? one point three thirty five thousand ó rẹ bàbá ni wọ́n dẹ̀ nílò kí wọ́n ṣọpẹ́ṣẹ̀ fún wọn ọlọ́run á fún bàbá ní àlàáfíà tó péye bàbá máa gba àlàáfíà in the name of jesus amen jehovah jésù kristi michael ẹ lọ sórí ètò lẹ́wà yes sir yes sir yes sir. ten thousand naira one point three forty five thousand. God bless you daddy. one point three forty five thousand. five thousand kan ti wọlé. one point three fifty thousand sir. one point three fifty thousand. one point three fifty. yes sir. Oh yeah, good job, ẹ jọ mẹ́rin ma. ẹ bá ẹ ẹ bá àbá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí a dúpẹ́ lọ́wọ́ gbogbo gbogbo àwọn ènìyàn tó dìde fún eh, ànáwọ́ sórí ètò lẹ́wà sá. olú ọmọ agbọ́n iṣẹ́ ojú òní tì yín o àbùdí ni omi òkú. five thousand naira God bless you ma God bless you ma. ẹ sọ bàtí bàbá ti wà nù illness níṣẹ́jú kékeré. ẹ wẹ dáàdi ti wà láti wọ́n ti wà nínú eh, sickness láti two thousand and sixteen. láti twenty sixteen kí lè ti wá ṣe fún wọn so far. àwọn ọmọ lọ sọ́sibítù ọ̀nà sọ́spítù. ayé o ẹ wọn gbóyin bíi tẹ wà yẹn mọ́ mi wà. agbọn ọ̀nà sọ́spítù. ẹ bá mi focus kan náà sọ. ibi iná máa wà lórí bàbá ẹ wà bí ẹ sáré wá wà padà yes ma. ẹ pẹ̀lẹ́ ẹ sorry sorry sorry. agbọn ọ̀nà sọ́spítù lóríṣiríṣi private all dẹ̀ tún lọ sí general náà so i try gbogbo everything bàdá jẹ́rí pé àwọn hospital nàìjíríà tá à ń lọ ààrẹ ní ti ń bẹ̀ ló fi mú àtẹ̀síwájú lọ sí kútọ́nu ṣùgbọ́n àtẹ̀jú bẹ́ẹ̀ fi ti ṣe ní kútọ́nu la fi padà wá sí specialist hospital lẹ́kọ̀ọ́. five thousand naira. one point three one point four fifty. ẹ wá padà sí boma. specialist hospital lẹ́kọ̀ọ́. Hmm, five thousand naira again. one point three six five thousand. owó náà lẹ́la ti ń ná. the health arena. ẹ ti máa fẹ́ bí ẹ ti ná tèlò báyìí. Ah, ọlọ́run ni ìjọ mímọ́ dìde sí dádì hmm, hmm. ìjọ mímọ́ dìde sí dádì hmm, fifty thousand naira. ìjọmọ both home and home and abroad. àwọn dìde one point four fifteen thousand. sí dádì. ṣùgbọ́n dádì she need more support. ẹ eh, kí lè pé. Eh. ṣùgbọ́n dádì she need. àgọ̀jẹ́ kó wọ́n kó dá mọ́mí wa náà sí. sórí ètò lẹ́wà máa. ten thousand yes ma. one point four twenty five thousand sir méje ti dá mi lò twenty thousand fún bàbá tẹ̀lú ṣe lọ́wọ́lọ́wọ́ àti eh. àwọn ọmọ kéékèèké méjì yẹn ten ten thousand. ten thousand naira god bless you mummy we love you. one point four thirty five thousand ẹ ṣé ma. yes ma. yes ma. ten thousand. one point four forty five thousand sir. mi ò gbọ́ yín o. one point four forty five thousand one point four. forty five thousand. ẹ máa wo kọ́mẹ́ǹtì yẹn ó kù ìṣẹ́jú márùn-ún sórí ètò lẹ́wà. ten thousand naira God bless you ma God bless you ma àwọn bàbá tó nílò ìrànlọ́wọ́ rèé wọ́n nílò rẹ̀ they need it hello sir. yes sir yes sir yes sir wọ́n àwọn náà kò tẹ́lẹ̀ yes sir ẹ ṣé dadi God bless you sir thank you sir. yes sir ẹ bá wa dá sí God bless you sir hello. ten thousand naira. one point four six five thousand. ẹ. Eh? one point four six five thousand. God bless you. Eh, ten thousand. one point four seventy five thousand. one point four eighty five thousand. Thank you very much. ten thousand mi. one point four ninety five thousand. mi ò gbọ́ ẹ o. one point four ninety five thousand sir. sórí ètò lẹ́wà. twenty thousand naira. one point five fifteen thousand. one point kini. five fifteen thousand. one point five million báyìí àtọ̀ one point five. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan olúwa máa bùkún yín ojú òní tèmi. amen ten thousand naira. one point five twenty five thousand sir. one point five twenty five thousand. God bless you God bless you ojú òní tì yín ẹ kó ànáwọ́ sí. kò sẹ́ni tó máa ń wù kó ṣerú nǹkan báyìí o ó dójú ẹ̀ ni o wọ́n ti dáwó fún wọn wọ́n ti ṣe àwọn èèyàn ti gbìyànjú bẹ̀t kò tí ì tó àrẹ́jà ara wa lọ́wọ́ nìkanì tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o. òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú rẹ̀. lẹ́sìn lẹ́yìn solórin àmì máa ń ka ní èdè bẹ̀rẹ̀ àwọn tó gba àwọn tó máa ń kọ́ olórin ni ohun tí mò ohun tí mò ń gbọ́ yìí bíi báyìí láà padà fi jọ̀gá akọrin ṣọ́ọ̀ṣì wa tí n bá ti ń lọ ẹja mọ́ lọ́bàdàn twenty five thousand ti wọlé o. one point five fifty thousand. one point five fifty thousand ẹ ṣe o ẹ ṣe púpọ̀. forty thousand ti wọlé o. ẹ ṣe o one point five ninety thousand. ẹ. one point five ninety thousand. one point five ninety thousand sir. one point five ninety thousand naira. twenty thousand. one point six ten sir. one point six million. one point six million. ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù one point six million one point six ẹ mà ṣe o five thousand. one point six fifteen thousand one point six fifteen thousand. ẹ ṣe gan ẹ ṣe. ẹ máa gbé àwọn kọ́ yẹn o. one point six twenty five thousand. one point six twenty five thousand. thank you so very much god bless you ojú ò ní ẹ ṣe gan. ten thousand. one point six thirty five thousand. one point six thirty five. yes sir. o ṣé Jesus. o ṣé Jesus. a o ṣé o jésù. Jesus. A o ṣé o Jesus. a O máa yìn ọ́. one point six forty thousand sórí ètò lẹ́wà. ẹ ṣe o ẹ ṣe púpọ̀. one point six seventy thousand. yes ma. ẹ ṣe o ten thousand. one point six eight thousand. ẹ ṣe ma ẹyin náà wọ ẹsẹ bàbá ẹyin náà wọ ẹsẹ bàbá wọn ti ah ah ìyẹn gan ìyẹn gan ló mú mi lánàá nígbà mo rí fídíò yẹn ẹsẹ tí mo rí gbé sókè ìyẹn gan ló capture mi pé ee bàbá àgbàlagbà yìí ẹni ẹlẹ́ni lọ́jọ́ alẹ́ tó yẹ kí bàbá ó jókòó kán jẹ wọn mọ́ hmm. ọlọ́run gbogbo ògbó ní fún ọ kò sí ní tá a fẹ́ sọ ju pé ògo ni fún ọ lọ bó o ṣe bó o ṣe à ní sọ pé bó ṣe eré gbogbo ẹ eh, bó ṣe ṣe ògo ni fún ìgbà tó bá tẹ́ wá lọ́rùn ìwà dẹ́mọ́sá bí ó tún tẹ́ wá lọ́rùn náà. Lovers all over the world. We are with Baba Boroboro. Baba Boroboro. Eh? Kí ni jẹ́ Boroboro? Three Bros Bros ni. Okay, Bros Bros. Ẹ eh, bẹ̀ àwọn èèyàn fi máa pè wọ́n ní ọ̀fẹ́ máa pè wọ́n lórúkọ nígbà yẹn sọmọ kan ní bros bros so àwọn bàbá àgbàlagbà hmm. ìjẹun tó wà tó yẹ pé wọn wà educated wọn sọ di bòròbòrò bòròbòrò eh, eh. wọn sọ di bòròbòrò so bòròbòrò wa di. we thank God for the great thing he has done in our midst this evening ògo ni fọlọ Ọlọ́run wà nípa ti bàbá tó tọ èlé lówó jẹ. three point seventy two thousand three point seventy two ẹ pé three point one ká máa lọ báyìí ó yá kílẹ̀ níyẹn sọ lórí fóònù dáhùn kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ gbé kọ̀ọ̀kan sọ ó dé lò three point seventy two thousand eh, three point seventy two thousand lovers all over the world by the grace of God we were able to raise this evening ni o àti ìsan tí ó ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la o for this evening we were able to raise three million seventy two thousand naira ẹ bá ń pariwo hallelujah. Ti Jehovah mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ ọlọ́run àwọn ogun ògo ni forúkọ rẹ ògo ni fún ọ santo fi ten thousand lẹ́ẹ̀ni ó tún ní one point five thousand lẹ́ẹ̀gẹ́ three point eight seven thousand three three million eighty seven thousand ẹ̀jẹ̀ ẹ̀ bá lọ ná ògo ni fọlọ́run lókè ọ̀run fún tí ọlọ́run ṣe yìí kì í ṣe láti gba ògo lọ́wọ́ eh, kì í ṣe láti gba ògo fún ẹlẹ́ran ara gbogbo ògo jẹ́ ti jésù ẹni tó ní gbogbo orí ọ̀fẹ́ lọ́dọ̀ kò sẹ́ni tó rọ̀ nkóhun gbà bí ìsepá fífún láti ọ̀run ọlọ́run olùfúnni ní ohun gbogbo ògo ní fọ́ lókè ọ̀run ó bá wa débí ó wà nípa ti bàbá ó wà nípa ti ìránṣẹ́ rẹ a dẹ̀ gbàgbọ́ pé ara bàbá yìí yóò tún yá lẹ́ẹ̀kan sí i bàbá dẹ̀ tún máa ṣe bí ọkùnrin àgbà ọlọ́run gbọ́ mọ̀mọ́ wa náà tí wọ́n ti sùn ní olúwa ìyẹn ìyàwó bàbá ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ wọn jẹ́ kí olúwa jẹ́ kí àwọn ọmọ tí mọ̀mọ́ fi sílẹ̀ àti èyí tí wọ́n wà pẹ̀lú bàbá báyìí lórúkọ jésù olúwa dì wọ́n mú olúwa gbé wọn ró kí aburú má ṣẹlẹ̀ sí wọn ilé yìí orí ọ̀fẹ́ kristi kò di ilé yìí mú àní gbọ́ ìbínú lé yìí bàbá máa ṣe bàbá yín kalẹ̀ èyí tẹ̀dẹ̀ jí ọmọ ẹ̀ ní kú lójijì ohun tí ayé ń rò sí nípa níbi kò ní ṣẹlẹ̀ gbogbo ẹ tí wọn ọlọ́run ti lò ní èní olúwa rán ìrànlọ́wọ́ sí wọn jẹ́ kán rí àánú gbà àwọn tó o tún máa lò olúwa tún máa lò wọn lálòyẹ ká máa yàn ọ́ ògo ni fún ọ lókè ọ̀run jésù